ìyàwó wa lẹ́nìí tá a fẹ́ lẹ́nìí àyù ẹgbẹ́ baba wa Ọọ̀ni ni wọ́n dẹ̀ jọ máa gbó àṣẹ wọ́n jọ máa tọ́ àṣẹ wọ́n máa fọwọ́ pawú àṣẹ wọ́n á fèrègì jobi àṣẹ ó ti rí bẹ́ẹ̀ bí o ó ti rí bẹ́ẹ̀. àwọn ìṣẹ̀ǹbáyé wa lẹ́nìí wípé ohun tí bàbá wa dáwọ́lé lónìí pínpín pín ó pin ní burúkú lórí bàbá wa. torí oríṣiríṣi ni àwọn èèyàn sọ ṣùgbọ́n oníkù ló mọ̀ọ́kà oníbàtẹ́ ló mọ̀ọ́kà tó ń dì sí i. lónìí a ti gbàdúrà fún ìyàwó wa a ṣàdúrà fún a ti bomi sí lẹ́sẹ̀ a dẹ̀ pé àwọn alálẹ̀ Ifẹ̀ lérí eléyìí ayọ̀ ní ti bàbá wa. gbogbo àdúrà ìyàwó wa lẹ́nìí tá a fẹ́ lẹ́nìí àyù ẹgbẹ́ bàbá wa Ọọ̀ni ni wọ́n dẹ̀ jọ máa gbó àṣẹ wọ́n jọ máa tọ́ àṣẹ wọ́n máa fọwọ́ pawú àṣẹ wọ́n á fèrègì jobi àṣẹ ó ti rí bẹ́ẹ̀ bí o ó ti rí bẹ́ẹ̀.